وكل ضلالة في النار يا عباد الله قد مضى من الخطب الكلام عن الذنوب وأن الله يغفر الذنوب جميعا وذكرنا موانع من موانع من موانع عن الاقتراف الذنوب وآثار الذنوب السيئة على الأفراد والمجتمع ثم ذكرنا مكفرات الذنوب واليوم مع كفارة من مكفرات الذنوب وهو الاستغفار معناه وفضائله وأهم صيغه ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ọpẹ́ wa kọ́lọ́n kó gba ìjọsìn wa eléyìí tí a ti ṣe síwájú ọlọ́wọ́n ọba nínú ìjọsìn kọ́lọ́n kó mọ́ṣẹ́ ìgbà eléyìí tí a ń ṣe lọ́wọ́ yìí kọ́lọ́n kó gbà fún wa àwọn eléyìí tí a tún máa ṣe síwájú ọlọ́wọ́n ọba kọ́lọ́n mọ́ṣẹ́ ìgbà ẹ̀yẹrú sí ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ ìyapa ọlọ́wọ́n ọba àti ìmáṣe àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba òyọ́nú sí eléyìí tó kéré àti eléyìí tí ó tóbi a ti ṣe àlàyé fún wa lóríṣiríṣi nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni àwọn nǹkan tí ó ń jẹ́ aburú ẹ̀ṣẹ̀ lórí àwọn èèyàn lẹ́yọkọ̀ọ̀kan àti gbogbo èèyàn lápapọ̀ bákan náà a sọ wípé ọlọ́wọ́n ọba ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ni bákan náà a sọ àwọn nǹkan tí máa ń kọ dí ẹni kúrò níbi ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ta bá mójútó àwọn nǹkan bíi mọ́kànlá yìí a ṣe sábàbí ká jìnà sí ẹ̀ṣẹ̀ bákan náà nígbà téèyàn bá wá dá ẹ̀ṣẹ̀ tán kí ni àwọn nǹkan tó jẹ́ wípé máa ń jẹ́ sábàbí kí ọlọ́wọ́n bá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ a òdì níbi méje fún wa nínú àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tí máa wá ṣe sábàbí kí ọlọ́run bá pa ẹ̀ṣẹ̀ rẹ òun náà ni ti afẹ́ sọ fún wa ní èlé òun náà ni alistighfar òun ni máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ وقد ورد في القرآن والسنة ما يدل على فضل الاستغفار والحث عليه tí a bá wọnú Qur'an tí a bá wọnú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam a rí àwọn ọ̀rọ̀ tó pọ̀ léyìí tó sọ fún wa nípa tó wà níbi ìmá tọrọ àforíjì àti oore tó wà àti bóun ni a ṣe ń tọrọ àforíjì wa hajatul àti àwọn nǹkan tó ń tọ́ka sí wípé ọmọ ẹ̀dẹ́ tọrọ àforíjì gbogbo ìgbà fi àti látara wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn nǹkan tó jẹ́ a máa ń ní àwọn àìṣedéédé mbẹ̀ bákan náà ni wípé àwọn ẹ̀ṣẹ̀ tọ́nà bá ní ká má ṣẹ̀ a máa ń ní àìṣedéédé látara wípé à ń dẹ́ṣẹ̀ àwọn nǹkan tọ́nà bá ní ká má ṣe à ń ṣe àwọn èyí tó ní ká má ká má ṣe ọgọ́rú ẹ̀ ní àríṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìtọ́nà ní ká ṣe nínú máa tẹ̀ ọlọ́run ó pọ̀ bẹ́ẹ̀ tá àríṣe rí látara bẹ́ẹ̀ a ní bùkátà sí ìmá tọrọ àforíjì ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá qala ta'ala ọ̀nà ọba sọ fún wa wípé wasari'u ila maghfirati min rabbikum ẹ ṣe aláfáǹtètè lọ síbi ìmáa wá àforíjì ọlọ́run ọba lọ síbi àforíjì ọlọ́run wa jannatin àti ìmáa ṣe aláfáǹtètè lọ síbi àlùjọ́ náà ọlọ́run ọba àrùdúhà samawati wal ardh eléyìí tó ṣe pé fífẹ́ ẹ̀bẹ̀ ó dà gẹ́gẹ́ bí sánmọ̀ àti ilẹ̀ ni òrìṣà àwọn tó ń páyọ̀ ọlọ́wọ́ alladhina yunfiquna fi sarra'i wa dharra àwọn tó jẹ́ pé wọ́n máa ń náà tọ́nà ọba fún wọn nígbà tó bá le àti nígbà tó bá rọrùn wal kaazimina al-ghayz àwọn tí wọ́n máa ń gbé ìbínú mi wal aafina 'anin naas wọ́n sì máa ń ṣàmójúkúrò fáwọn àwọn ènìyàn wallahu yuhibbul muhsinin ọlọ́run ló ní sí àwọn ẹni báyìí tí wọ́n bá ṣe àìdá àbọ́ṣàbò síṣẹ́ ní ara wọn zakarullah wọn rántí ọlọ́run fastaghfaru lidunubihim látara ìrántí ọlọ́run wọn atọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ wọn wa man yaghfiru dunuba illa Allah tálẹ́ntì máa ń foríjì ni tó yàtọ̀ sọ́nà wọn bá la walam yusiru ala ma fa'alu wa hum ya'lamun ọlọ́run ẹni ohun tí wọ́n bá wá ṣe yìí wọn ní tẹpẹlẹmú aburú tí wọ́n ti ṣe tọ́mọ̀ ẹ̀fà burú ni ulaika jazahu maghfiratu min rabbihim ọlọ́run láwọn tí wọ́n bá máa ń ṣe báyìí ẹ̀sán wọn lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní àforíjì wàjànnáàt àti àlùjọ́nà tẹ́jìrì mi táàdì alanhaaru khalidina fiha ọgbà àlùjọ́nà tó ṣe wípé akérèmọdò oríṣiríṣi ní ìṣọ̀ ní abẹ́ rẹ̀ wọ́n á máa bẹ́ẹ̀ lọ gbére ọlọ́run ọba àlekè ọlá ní wà ní ìmọ̀ ajrul amilin ọlọ́run ní ẹ̀rí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe báyìí ní ìmọ̀ ajrul amilin ẹ̀sán wọn ẹ̀sán tí ó pọ̀ ni o kọ́lọ̀ ọba kó má ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna iblisa qala li rabbihi bi'izzatika wa jalalik ó ní èṣù a máa sọ fọ́nà ọba pé ìwọ náà wọ́n bá o pẹ̀lú agbára rẹ àti àpọ́nlé rẹ la aburahu uhwi bani ádámà ma damatil arwahu fihim mi níyẹ̀mí nígbò lẹ́yìn tí màá máa ṣe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ànábì ádámọ̀ lọ́nà ní gbogbo ìgbà tí ẹ̀mí bá ti bẹ̀ lára wọn faqala Allahu wa ọlọ́run ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú agbára èmi ọlọ́wọ́ bá wàjàláàlì àti àpọ́nlé èmi ọlọ́wọ́ bá la abọ̀rọ̀ṣù asfirulahu mẹsàfàrúni èmi ọlọ́wọ́ bá náà mi níyẹ̀mí nígbò lẹ́yìn tá a máa ṣàforíjì fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo ìgbà tó bá ti ń tọrọ àforíjì èṣù lówó oníyẹ̀wò onígbò lẹ́yìn tá a máa ṣìwá lọ́nà láti ṣe ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá sọ fún pé èmi náà níyẹ̀mí nígbò lẹ́yìn ọlọ́wọ́ba ọba tí ń bẹ pẹ̀lú wa ni gbogbo bàtà bá ń dẹ́ṣẹ̀ ọlọ́ọ̀ba ṣetán láti máa foríjì wa nígbà tá a bá ti ń tọrọ àforíjì kọ́lọ́ọ̀ba kó bẹ́sẹ̀ foríjì ẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa alistighfaru tọ́lábùlì maghfira wà sọ́f ohun tó jẹ́ alistighfaru òun náà ni máa wá tọ́lábù alimaghfira ká máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ba wà sọ́f àti ìṣàmójúkúrò wàyẹ́sùmọ́lù khamsata umur tàbá wá sọ pé àwọn àtọrọ àforíjì ó kó àwọn nǹkan márùn sínú anádàmọ àlàmọ mọdọ òun náà ní wípé ó tá a ṣe kábàánújẹ́ lé lórí wàlà azmu ala tarkil auda ká pinnu pé á ah, ohun tí mo ṣe èmi ní padà dídí ẹ̀ mọ́ wà adáhu ila al-makhluqina àwọn tó bá jí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a mú nǹkan wọn lọ́nà àìtọ́ ká dá padà sí ọ̀dọ̀ wọn an ta'mida ila lahmi alladhi nabata min as-sahr àwọn nǹkan tí a bá wá ṣe láburú yìí àwọn èso tó jẹ jáde látàrẹ ká pa á sí eléyìí náà ni àwọn nǹkan tí ó kó sínú lẹ́ni tó bá fẹ́ kí ọlọ́run bá ní kí ọlá kó forí jì òun àkọ́kọ́ kábàánújẹ́ ẹlẹ́ẹ̀kejì kápinnu páàní débẹ̀ bọ̀ ẹlẹ́ẹ̀kẹta ohun tó bá jẹ́ tó àwọn èèyàn ká dá padà gbogbo àwọn àjẹkù ẹ̀ṣẹ̀ yìí kájú bí ìyọjú ká jìnà sí tó mọ̀ yẹn sẹ́fìrì là lẹ́yìn náà ká wá máa sọ pé astagfirullah nígbà tá a bá ń ṣe lè ọlọ́ọ̀bà àlékè ọlá ó ṣe tán láti forí jì wá. wà á bọ́nu awqati istighfar tólùtù lẹ́yìn èyí tó fi ń dá jùlọ lásìkò téèyàn tọrọ àforíjì òun náà ni ní ìgbà tí òru bá ti dá sí mẹ́ta gẹ́gẹ́ bí láti di aago mẹ́ta àbọ̀ lọ sókè torọ́ ní ó sọ wípé yanzilu ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر ó ní nígbà tí òru bá ti ṣẹ́kù ìdá kẹta ó ní ọlọ́wọ́ ọba ọba àlékí ọlá ó máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọlé ayé yakul man yad'uni fa astajiba lah ọlọ́wọ́ máa bèrè pé talẹ̀ tó ń pè mí kí n dáná man yas'aluni fa u'tiya talẹ̀ tó ń tọrọ lọ́wọ́ mi kémi ọlọ́wọ́ bá fún man yastaghfiruni fa aghfira lah talẹ̀ tó ń tọrọ àforíjì kébi ọlọ́ọ̀bá foríjì ẹ̀ sì rí kí ọlọ́ọ̀bá àlékí ọlá ní wabil asharihum yastaghfirun ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni dáadáa tó bá ti di àsìkò sahur ìyẹn náà ní láti di aago mẹ́ta àbọ̀ títí di ìdájí yastaghfirun wọn máa tọrọ àforíjì kọ́nà ọba kó má ṣe fi orí di ẹnì kọ̀ọ̀kan wa. wà á fọlù sí àhọlẹ̀ بشير بن كعب العدوي قال حدثني شداد بن أوس نياتي أدو شداد بن أوس رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم أدي النبي ومحمد صلى الله عليه وسلم سيد الاستغفار إليه تجي أكبر gbogbo ń téèyàn fi ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba anta kúùlà òun náà ní pé kó máa sọ pé allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abiduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abuhu laka bi ni'matika wa abuhu bi dhanbi اغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ká gbólóhùn yìí ó ló dáa jùlọ ní oṣù èèyàn máa fi ń tọrọ àforíjì ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba. bákan náà wà máa ń kọ́ àlàhà minan nahari muqinan biha ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá sọ ní ọ̀sán lẹ́yìn tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ fàmáàtà ní ìyá omi ihe kọ́bọ̀lá ayọ́mùsì ẹni tó bá wí lọ́sàn tó wá jáde láyé títí ìrọ̀lẹ́ fahuwa min lijanna ó ní a nínú àwọn ará àlùjọ náà ẹni tó bá sọ gbólóhùn yìí ní ọ̀sán tó wá jáde láyé títí ìrọ̀lẹ́ a máa bẹ nínú ọmọ àlùjọ náà wọ́n máa ń kọ́ aláhàmínà lẹ́yìn wọ́n wá bó ń kinu bí hà ẹnikẹ́ni tó bá sọ ní alẹ́ tó wá jáde láyé kọ́mùnà àyọ̀sùbíhà títí ṣáájú kó tó di àárọ̀ fahuwa ní ahlil janna irú ẹni bẹ́ẹ̀ náà máa wà ní àlùjọ náà alimami Bukhari ló gbà wá eléyìí náà ni tí ó dáa jùlọ ní ọ̀nà tí a fi tọrọ al-istighfar ẹ wá rí وللاستغفار فضائل عظيمة وفوائد عديدة كما ترى فريجي أولا ولا تقبع وفي ديان فالي تقبع رفتة منها أفضل العبادات ẹ̀rí máa tọrọ àforíjì nínú àwọn tó dáa jùlọ ní ọ̀nà téèyàn ń gbà sí ọlọ́run ọba àlekè ni ọlọ́run bá pa wá láṣẹ pé ká sùn ọlọ́run wá ní ká ta fi ń sin ọlọ́run òun náà ní ká máa tọrọ muhammad ó jẹ́ kó yé wa bákan náà lọ́wọ́ bá tọ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ náà ni wà astaghfirullah ọlọ́run ni ẹ máa tọrọ ẹ máa sọ pé astaghfirullah inna Allaha ghafurur rahim torí pọ́nà ọba ọba tí máa ń forí jì nínú wà astaghfiru rabbakum thumma tubu ilayhi ọlọ́run ni ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kẹsì máa túbà lọ sí ọ̀dọ̀ rẹ̀ o anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá pa aláṣẹ pé fasabbih bihamdi ọlọ́run ní máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba rẹ̀ wastagfir kó sì máa tọrọ àforíjì innahu kana tawwaba ọba tí máa ń gbà túbà ní ọlọ́run ọba ọlọ́run bá pa wá láti pé ká tọrọ àforíjì nínú ìlànà tá a fi ń sin lọ́wọ́ ọba tó tóbi jù òun ni ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà minha maghfiratu dhunub òun náà ni pé nínú ni pé gbogbo ẹni ti tọrọ wà inna Allaha làkọ̀fàrù liman taab ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba làkọ̀fàrù gbólóhùn yìí ló lárúbáwá inna a máa fi tẹpámọ́ nǹkan ni a fi lé emphasis lò ọlọ́run ní inna Allaha wà inna Allaha dájúdájú àti pé ọlọ́run ọba làkọ̀fàrù láàmù mìíràn ọlọ́run sọ pé kọ̀fà ó ní làkọ̀fà láàmù mìíràn lè tàùkìtì àfi tẹpámọ́ nǹkan ni ọlọ́ọ̀bá ti tẹpámọ́ na gọfáàrù gọfáàrù náà nínú ìtàfi ismul mubala kọ fàáàlù lima yurid tó bá sọ pé gọfáàrù dájúdájú ẹ wá wo dájúdájú bí ọ̀nà mẹ́ta lọ́nà ọba àlékè ọlá ló tó pọ̀ ní àyà kan láti lè fi rinlẹ̀ fún wa wípé ọlọ́run ọba àlékè ọlá máa ń ṣe àforíjì wàá máa yá àmàlùsù àn ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣe aburú àwòyẹ́gbòlù nọ́fà àbóṣe àbójútẹ́ ní ààrẹ tó mọ̀ yẹ́ sẹ́fìrìlá tó wá tọrọ àforíjì tó ṣe àṣàfúrọ̀lá yẹ́jìdìláha ọ̀fúnrọ̀ rọ̀hìmà àbá ọlọ́wọ́ ọba ní ọba aláforíjì ọba oníkẹ̀ kọ́lọ̀ ọba kó má ṣe foríjì ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó má ṣe kẹ́ wa. eléyìí jẹ́ nínú ọlá tí ń bẹ fún àforíjì àdọ́dúwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀ ní tó bá ń ṣe astagfurullah astagfurullah astagfurullah ní gbogbo ìgbà tó bá ń kírun tán ní ẹ̀mẹ́ta fàkọ́ọ̀lá astagfurullah alladhi la ilaha illa huwa alhayyul qayyum wa atubu ilayh tó wá sọ wípé gbólóhùn tí a sọ yìí ghufira lahu ọlọ́ọ̀bá máa ṣàforíjì fún wa in kana qad farra min az-zahaf kódà kò jẹ́ wípé lè ẹ̀rí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tá a dárúkọ lọ́sẹ̀ tó kọjá pé máa ń panirun méje òun náà ni pé kéèyàn sá kúrò lójú ogun ànábì ní kódà kò sá lógun ọlọ́run bá máa ṣàforíjì fún torí ó ṣe kiri ó kírun tán ó wá tọrọ àforíjì kọ́lọ́run bá àdìkì ọlá kó má ṣe àforíjì wa wákọ́ni kíìlà wọ́n máa ń sọ wípé láàsọ fí ìrọ̀tà máa lè ìṣòro téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ kékeré tó wá tẹ́ńpẹ́lẹ́ mọ́ kò fẹ́ kò ń ṣẹ̀ṣẹ̀ kékeré mọ́ wàlà kẹbí ìrọ̀tà máa lè sìkfà kò wá fẹ́ṣẹ̀ kan tó tóbi níwájú sìkfà láàsọ fí ìrọ̀tà máa lè ìṣòro téèyàn bá ti tẹ pẹlẹ mẹ́ṣẹ̀ ó ti kú òlẹ́ṣẹ̀ kékeré téèyàn máa ní ẹ̀ṣẹ̀ kékeré náà ni ó ti wá tẹ pẹlẹ mọ́ ó ti kú òlẹ́ṣẹ̀ kékeré wàhálà kẹbí ìrọta máa lè fi fà téèyàn bá wá ń dẹ́ṣẹ̀ tó tóbi tó bá ti lè máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ yẹn ti kú òlẹ́ṣẹ̀ ńlá torí pé tó bá ti ń tọrọ àforíjì pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ ọlọ́run bá máa ṣe àforíjì fún kọ́lọ́n kó máa ṣe àforíjì ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà nínú àǹfààní àforíjì alimataru alhassan òun náà ní ìgbádùn adùn ìgbádùn ọlọ́run ní wà á lè sẹ̀fìrù ọlọ́run ní ẹ máa tọrọ àforíjì rọ́bàkù tó mọ̀ tó bò ilé ẹ jẹ́wọ́ kó bí ẹ̀ṣẹ̀ ẹ jáwọ́ kó bí ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run yóò máa tẹ́ ẹ̀kọ́ màtá àdìhásàdà ọlọ́run bá máa fún ilé ìgbádùn tó pọ̀ ẹ bá ń ṣe báyìí ilà ájàlè mùsàmá títí di àsìkò wàyó ti kú làbí fábùlì fábùlà tó bá wá di àsìkò ìyẹn làlùkè gbogbo ẹ tó bá ṣe dáadáa ọ̀nà àwa fún wa yìí ń tà wá nà o ṣùgbọ́n táwọn èèyàn bá kọ̀ tọ́ láwọn òde kó bí ẹ̀ṣẹ̀ fa inni akhafu alaykum adhaba yawmin kabir ìyá ọjọ́ tó tóbi mò ń bẹ̀rù ẹ̀ lẹ́yìn lórí. so téèyàn bá tọrọ àforíjì ọlọ́run bá ní kí ọlá máa sọ ẹni náà lẹ́yìn tá a máa gbádùn ilé ayé àti ọ̀run. wà wa ziyadatul quwwa òun náà ni pé ìmàtọrọ àforíjì a máa ṣe sábàbí kọ́nà ọba máa rọ̀jò àlùbáríkà lé wa lórí wa ziyadatul quwwa a sì máa ṣe sábàbí kọ́nà ọba fún èèyàn ní agbára ìkan nínú àwọn àfà ní àsìkò tá a wà yìí ní ìlú Saudiya kọ́nà ọba kó bá wa ṣàlékún dáadáa ìlú náà àti ìlú ẹnì kọ̀ọ̀kan wa bàbá yìí ni dàgbà bó ṣe wá dàgbà tó yìí tó bá ń rìn bí ọ̀dọ́ ni tó bá ń sọ̀rọ̀ báyìí bí ìgbà tọ́dọ̀ ń sọ̀rọ̀ ni àwọn tó wá jẹ́ akẹ́kọ̀ọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé bàbá báwo lẹ̀yin ṣe ṣe bàbá yìí ni bìtọ́lá bìlì máa fi rọ̀ wà tẹ́rìkì lè máa hì ó lójú ọ̀nà táwa gbà òun náà nípa pọ̀lẹ́ tí máa tọrọ àforíjì a sì máa jìnà sí ẹ̀ṣẹ̀ torí pé gbogbo ẹtí bá ti máa jìnà sí ẹ̀ṣẹ̀ tó ní sì tọrọ àforíjì ọlọ́run bá ṣe ààrẹ so nínú àǹfààní nìyẹn ọlọ́run bá ń sọ fún wa ó ní wáyà kọ́ ó ní ẹ̀yẹ ìjọ mi o istaghfiru rabbakum thumma tubu ilayhi ẹ tọrọ àforíjì lọ́dọ̀ náà ẹ ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ẹ̀ yorùsílì sàmà alaykum midrara tẹ́ bá ti ṣe báyìí ọlọ́run bá máa sọ òjò kalẹ̀ fún yín lójò tó pọ̀ wa ọlọ́run ọba àlekí ọlá ẹ̀yin ìjọ áájì bẹ́ẹ̀ ṣe lágbára tó yìí ọlọ́run àti wá ṣàlékún agbára yìí wàhálà tàtà wàhálà òmòjìrì nìyí ẹ má di ọ̀daràn tí yorùbá ti máa tọrọ àforíjì kó padà sọ́dọ̀ náà èèyàn ti di ọ̀daràn ìyẹn jẹ́ nínú àǹfààní wà níyà nínú àǹfààní kí èèyàn máa tọrọ àforíjì ìjábà tuntun à ó máa ń fa kọ́nà ọba kó gbàdúrà èèyàn ọlọ́run ní wàhálà sàmúdà ọ̀hún sọ̀rọ̀ ọlọ́run ní ẹrọ sí nígbà tó lọ bá rán sọ́ọ́lé ìlọsọ́jọ́ ọ̀dọ̀ àwọn ọjọ́ ẹ̀ kọ́ọ̀dà yà kọ́ ọmọ ìgbódò lọ ó sọ fáwọn èèyàn pé àwọn èèyàn pé ẹ̀yin ìyàn mi ẹ̀sìn ọlọ́run ọba amálákùn mi ní láìlọ ọ̀hìnrò ẹ̀ ní ọlọ́run mi tó yẹ kẹ́ ẹ̀sìn lẹ́yìn ẹ̀ huwa ansha'akum min al-ard òun lọ́ba tó mú yín ṣẹ̀mí lórí lórí ilẹ̀ ó sì ń jẹ́ kẹ́ ẹ thumma tubu ilayhi ẹ sì máa bẹ̀lẹ̀ tẹ́ ẹ máa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ẹ̀ inna rabbi qaribun mujib ọlọ́wọ́n ọba mi ọba tó súnmọ́ ni o ọba tí sì máa ń gbàdúrà ni. tẹ́ bá ti ń tọrọ àforíjì ọlọ́ọ̀ba máa gbàdúrà yìí arahimatu waliwudu nínú àǹfààní kéèyàn máa tọrọ àforíjì ó máa ń fa sábàbí kéèyàn rí ike ọlọ́wọ́n ọba kéèyàn sì rí ìfẹ́ ọlọ́wọ́n ọba wa Shu'aib kọ́ọ̀lá nìkan omi yìí òun náà sọ fáwọn èèyàn pé wàsẹ́fìrù rabbakum thumma tubu ilayhi ẹ tọrọ àforíjì ọlọ́wọ́ ọba ẹ fìṣẹ́ rí padà ẹ rahim torí ọba àbí ọba oníkẹ́ni wàdúùd ọba onífẹ̀ẹ́sì gbogbo ẹ tó bá ti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tó tún bá lọ́sọ́dọ̀ ẹ bá máa ọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá á sì nífẹ̀ẹ́ gbogbo ìgbà ọba bá rahim ghafurun rahim ọba aláforíjì ni ọba oníkẹyìn alistighfaru zaadu da'iyati ila Allahi subhanahu tọrọ àforíjì ó jẹ́ tí àwọn olùpèpè tí wọ́n máa fi ń pèsè ara wọn kalẹ. ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ó gbọ́dọ̀ jẹ́ ti ẹ̀mí ẹ mọ́ ó gbọ́dọ̀ ti ìwà ẹ mọ́ ó gbọ́dọ̀ jẹ́ ti gbèsè ayé ẹ mọ́ torí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní àpèjúwe tó dáa jù ló ń bẹ fún yín lára ànábì sallallahu alaihi wasallam torí tí ànábì sallallahu alaihi wasallam olùpèpè ni ànábì sallallahu alaihi wasallam òun náà sì jẹ́ tí máa ń tọrọ àforíjì inni astaghfirullaha wa atubu ilayhi fi yawmi sab'ina marra ànábì nígbà tí mo máa o lé seventy times gbogbo ìgbà ní istikfar ọlọ́run bá sọ fún ànábì rẹ̀ wípé fasbir ọlọ́run ní ṣe sùúrù inna wa'dallahi haqqo dájúdájú àdéhùn ọlọ́run bó dodo ni wastaghfir li zambik máa tọrọ àforíjì lórí ẹsẹ rẹ wasabbih bihamdi ma máa ṣàfọ̀mọ́ fọ́nà ọba rẹ̀ máa dúpẹ́ fún bil ashi wal idkar ní alẹ́ àti láàárọ̀ kùtùkùtù ọlọ́ni ká nàbí sọ̀rọ̀ màálù ẹ̀sẹ̀ náà máa tọrọ àforíjì. alistighfar sábàbù fi jálèbi mi'ami wàdáfàì nìkọ́mi ìmàtọrọ àforíjì máa ń jẹ́ sábàbí àti fa orí mọ́ra ó sì máa ń jẹ́ sábàbí ilé aburú jìnnà a máa jẹ́ sábàbí láti pé nínú dáadáa ní owó nínú ẹ̀mí ọmọ nínú ẹ̀mí àwọn nǹkan ọ̀gbìn bákan náà ni wípé ta bá ń tọrọ omi lọ́dọ̀ Ọlọ́hun Ọba torí ọ̀rọ̀ Nuh tó sọ fáwọn èèyàn ẹ pé thumma inni a'lantu lahum ìwọ Ọlọ́hun Ọba o àwọn èèyàn mi mo pè wọ́n o sójú ọ̀nà ọwọ́ Ọlọ́hun Ọba ní gbangba wa asrartu lahum israra mo tún pè wọ́n kọ̀rọ̀ faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara mo sì máa ń sọ fún wọn pé ẹ tọrọ àforíjì Ọlọ́hun Ọba ọba tí máa ń foríjì nínú tẹ́ bá ti tọrọ àforíjì yóò rí sílẹ̀ sàmà alẹ́ ìkùnmìnì rọ̀rọ̀ ọlọ́run bá máa sọ sọ́mọ̀ kalẹ̀ kápá máa sọ kalẹ̀ fún ma báyìí kí ló ń wà ní sọ́mọ̀ tó lọ́wọ́ sọ kalẹ̀ ni omi wáyé omi dédé kó bí amúwá à ń wa bí làárọ̀ wípé gbogbo tó ń jẹ́ àlùmọ́ọ́nì pátápátá táwọn wà nínú ilẹ̀ sọ́mọ̀ ló ti wà wà fi sàmà kókó wà máa tó gbogbo tẹ̀ ń jẹ òjò tó rọ̀ gbogbo ẹ̀ ló bá wálẹ̀ wà ń zálùnà lè hadida ọlọ́run la sọ irin kalẹ̀ irin náà àti sánmọ̀ ló fi wá gbogbo ń tẹ́ wà jáde láti inú ilẹ̀ inú sánmọ̀ gbogbo ẹ̀ ti wá tó bá sọ̀ kalẹ̀ tán oníkálukú ń sẹ́tù sí àyè tí ọlọ́run bá ní kí ọlá ti pèsè fún ni òun ló di tẹ́ yín wà jáde yorùsílẹ̀ sàmà àlékún mìdírọ̀rọ̀ gbogbo àlùbáríkà tó ń bẹ́nu sọ́mọ náà máa sọ̀ kalẹ̀ fún yín wàyọ̀dìdì kò bí àbúwá ọ̀nà àti fún yín ní ààyè nípa ọmọ wàbàní àbúwá owó ọmọ wàyàjà alákùn jannat àwọn ọgbà oko lóríṣiríṣi ọ̀nà àti fún yín wàyàjà alákùn manhárọ̀ omi ọ̀nà àti fún yín látara kíni ẹ̀ àforíjì bákan náà ni wípé yẹ́dùfà àlùkù bàtà àǹsọ̀ ìbí wàyàmnà nùzúlà mọ́sọ́ ìbí ẹ̀ bá máa ń tọrọ àforíjì gbogbo tó jẹ ìyà ọlọ́ọ̀bá àlékè ọlá máa gbé kúrò fún bákan náà ni pé àwọn àdánwò àdánwò oríṣiríṣi tí máa ń bá ni ọlọ́wọ́n ọba àdékè ọlá a máa gbé kúrò fẹ́ntì bá àforíjì ọlọ́wọ́ ọba sọ fún wa wípé wà màkánà Allahu li yu'adhibahum wa anta fihim ọlọ́wọ́n ní gbogbo ìgbà tí bá ń bẹ wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun gbogbo ìgbà tí wọ́n bá sì ti tọrọ àforíjì ọlọ́run ò ní fi ìyà jẹ wọ́n ìyà ọlọ́run ọba kò ní jẹ gbogbo ẹni tí ń bá máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àdékíọ́lá anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi buraida bun abi musa ana látọ̀dọ̀ bàbá rẹ̀ abu musa ó ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé anzalallahu alayya amanayni li ummati

alisikfaru dawa'un wa ilajun ìmá tọrọ àforíjì jọmọ́ a máa jẹ́ ìwòsàn kúrò níbi gbogbo tó ń jẹ́ àìsàn kọ́nà ọba àdékè ọlá kó bá tẹ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi zubair anabi sallallahu alayhi wa sallam sọ wípé man ahaba an tasurrahu sahifatuhu ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ wípé ó fẹ́ ìwé tí wọ́n máa ń kọ iṣẹ́ olóore oníkálukú sí tó bá fẹ́ kó rí ń jọ gbèǹde àlìkìyàmọ̀ tínú rẹ̀ sì máa dùn fali yuksiru fiha min al-istighfar kó gbìyànjú láti rí wípé òun ń pọ̀ lẹ́yìn tó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá fali muksiru min al-istighfar yub'athu tahiran naqiyan farahan masruran ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tí máa ń tọrọ àforíjì tó dún nímọ̀ ọlọ́run bá máa gbé ìdìde lẹ́ni tó mọ́ lọ́jọ́ gbèǹde àlìkìyàmà lẹ́ni tí inú ẹ̀ máa dùn tí ò ní sí ẹ̀ṣẹ̀ kan ní ààrẹ ẹ̀ṣẹ̀ sì ni ó máa ń jẹ́ sábàbí àìsàn oríṣiríṣi kọ́lọ́ba kó má ṣe làwọn bẹ̀ tẹ ìṣirò lòmọ́ téèyàn bá ń tọrọ àforíjì ó máa ń jẹ́ sábàbí kí ọlọ́run ọba àlékè ọlá kó sọ gbogbo nǹkan tí ń le koko kó sọ dìdẹ̀kùn ẹ̀rọ àwọn afẹ́ẹ̀sìn tíbi kan bá ń dàrú tí ilé koko bá ń báwọn èèyàn wọn á máa sọ fún wọn pé kán tọrọ àforíjì níjọ́ kan arákùnrin kan ó wá bá alhassan albasori ó ní nuridu alimọ́tọ̀r ó ní òjò rọ ìwọ mọ́mú bá wa bẹ náà ó ní sẹ́kfìrìlà ẹ máa lọ tọrọ àforíjì ẹlòmíì náà túnde hasan wàládà gbogbo ọmọ tí àwọn ìyàwó mi ń bi obìnrin ni mo fẹ́ bí ọkùnrin ìsẹ́kfìrìlà máa lọ tọrọ àforíjì ẹlòmíì náà túnde òun náà tún fárísìkì ó ní wa hasan alibasori kí ló ó ní ẹ̀gbọ́n tọ́nà ọba sọ ni pé yorùsílì sàmà alaykum midrara ẹ tọrọ àforíjì tẹ́ bá ti tọrọ ẹ̀ ọmọ afúnyín lówó afúnyín lọ́mọ afúnyín lójò. so gbogbo tó bá jẹ́ ilé kókó Ibn Qayyim rahimahullah ó sọ nípa àfẹ́ ó ní shahitu sheikh al-islam ibn Taymiyyah rahimahullah idha a'yanatuhu al-masail wastaf'abat alayhi farra minha ila tawba wal istighfar ó ní mo rí àfáà mi ti ń jẹ́ Ibn Taymiyyah pé gbogbo ìgbà tí nǹkan bá sálámọ̀ rí bá ti le koko fún un tó bá ń wá nǹkan láti ṣe tó ń kẹ́kọ̀ọ́ tí orí kọ́ tó bá ti le fún fárọ̀ mínìhà ìlànà ìsìnkfà apá tó ń ṣe yẹ kì á dẹ̀ máa lọ tọrọ àforíjì á máa lọ ṣe táwọ́bà. wọ́n ní sí àánà tó bí là wà lójú ohun ilé yìí á sì máa wá ràn lọ́wọ́ lọ́wọ́ bá lékè ọlá. wà sínzáàlì asọ́wáàbù min ó wá kéré ní ìgbà tó jẹ́ pé ó máa ṣe léyìí àyàfi kó ṣe wípé ọlọ́run ọba àlékè ọlá á ṣe ìṣínà fóun nígbà tó ń bá parí tó bá ń ka tírà kan lọ́wọ́ tí ò bá yẹ á bẹ̀rẹ̀ sí ṣe stick farm ẹ̀kọ́ kan là ń kọ́ ní olómira fún wa ká tọrọ àforíjì torí pé ẹ̀ṣẹ̀ ó máa ń ṣe sábàbí kí nǹkan lè koko ṣàkáùtù ìlà wàkẹ́rin sún àhíwì fàrùṣádà ní ìlà tẹ́rùkìlì màáfi àlìmọ́ọ̀mù ṣáfẹ̀rin ó lóun lọ kọ̀ǹplé fáfọ̀ òun nípa pé òun ò rí nǹkan àfa sọ pé máa lọ tọrọ àforíjì lọ gbé ẹ̀ṣẹ̀ sílẹ̀ fàyínà làílmà nóòrùn torí pé mọ̀ torí ìmọ́lẹ̀ ọlọ́run ọba ni wà nóòrùn mọ́ ilà yóòdà làásì ọlọ́run òsì kì í fẹ́ lẹ́ṣẹ̀ nímọ̀ wattaqullaha wa yu'allimukumullah ẹ páyọ̀ ọlọ́run tẹ bá ti páyọ̀ ọlọ́run ọlọ́run máa fi mọ̀mọ́ ni so téèyàn bá ń tọrọ àforíjì á máa jẹ́ sábàbí ohun tó le koko kó sábàbù lè ṣèrọ́ ìsọ́dẹ̀rẹ̀ ìmá tọrọ àforíjì jọmọ́ ó máa ń jẹ́ sábàbí wípé kọ́nà ọba kó ṣe ìṣepayọ̀ ọkàn fún wa kó jẹ́ kí ọkàn wa balẹ̀ téèyàn bá ti ń tọrọ àforíjì anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú musnad ahmad ó ní innahu la yughanu ala qalbi ó ní gbà mí nǹkan á máa dàrú mọ́hun lọ́kàn hatta astaghfir allaha mi'ata marra nígbà tí n bá ti rí báyìí màá sì bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ tí a máa tọrọ àforíjì ní hundred times nígbà tí nǹkan bá ń dà òun ní àmúlọ́kàn. so bákan náà sábàbul husnil khulq wa suhulati ma'al khulq ìmá tọrọ àforíjì ó máa ń ṣe sábàbí kí gbogbo nǹkan kó di ìrọ̀rùn bákan náà kéèyàn ní ìwà ìwà ọmọlúwàbí Hudhaifa ó ní kánà fi lisani zarabun ala ahli lama'uduhu ila ghairi fàzakartu dhalika linnabi sallallahu alaihi wasallam ó nígbà míì àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu òun àwọn ọ̀ṣẹ́ sí òun pẹ̀lú àwọn aráalé ó máa ń jẹun tóun ò nífẹ̀ẹ́ sí ó ní látara bẹ́ẹ̀ òun wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ànábì ni àyìnà àǹtà mi náà lè sèkfàr ya Hudhaifa ìrẹ́ Hudhaifa ìsèkfàr dà tó bá ti ń tọrọ àforíjì a ṣe sábà bí ìtún àlámọ̀rí rẹ̀ ṣe inni la tafirula kula yawm mi mi'ata marra wa atubu ilayh ó lé mi tí mo jójì ṣe ọlọ́run gan mo máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ní ohun tí ò dín ní ìgbà ẹgbẹ̀rún. bákan náà sábàbù lè fírọ̀ ti zunub wà tẹ̀fírí sẹ́yìn art ìmá tọrọ àforíjì a máa jẹ́ sábàbí kọ́nà ọba kó foríjì ni kó sì pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ọlọ́run ní àwọn tó jẹ́ wípé kí ni ìdàfáàlù wàlẹ́dínà ìdàfáàlù fàáhíṣẹ́tàn aw zalamu anfusahum àwọn tó jẹ́ pé tí wọ́n bá ṣaburú àbí wọ́n ṣàbòsí tẹ̀mí ara wọn fastaghfir zakarullah wọ́n rántí ọlọ́wọ́ bá fastaghfaru li dhunubihim wọ́n á sì bẹ̀rẹ̀ sí tọrọ àforíjì wa man yaghfiru dhunuba illa Allah tálẹ́ntì máa ń forí jì ní lẹ́yìn ọlọ́run ọba wàlám yusiru alama fa'alu pẹ̀lú májẹ̀mú pé aburú tó ṣe ìwọ̀n ní tẹ̀m̀pẹ̀lẹ́mọ́ nígbà tí wọ́n mọ̀ pé kò dáa bákan náà ni wípé anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi kudusi ó ní ọlọ́run bá ní ya ibadi ó ní ẹ̀yẹ ẹrú sí mi innakum tukhti'una bil layli wan nahar ẹ máa ń dẹ́ṣẹ̀ láàárọ̀ ẹ sì máa ń dẹ́ṣẹ̀ lóru wa ana aghfiru dhunuba jami'a èmi sì ni mo máa ń ṣàforíjì fastaghfiruni aghfir lakum ẹ máa tọrọ àforíjì máa máa foríjì ilé ìjẹnu tí ọlọ́run bá sọ fún wa al-istighfar yadfa ani nafsi ash-shu'ur bil-kibr téèyàn bá ti ń tọrọ àforíjì a máa jẹ́ sábàbí kéèyàn máa ní ìtẹríba tó dẹ́n tó ń tọrọ àforíjì ó gbà pé òun dẹ́ṣẹ̀ ni ìmá tọrọ àforíjì a máa jẹ́ kéèyàn banújẹ́ ẹni tí bá wọ́n tó bá wá ní ìgbéraga tó bá ti máa ń banújẹ́ lórí àwọn ọ̀wẹ́ a máa jẹ́ sábàbí wípé ká lè tún ara wa ṣe eléjẹ́nu àǹfààní alimustaghfiru yukiru bisifati lahi ta'ala alakọfar ẹni tó bá ń tọrọ àforíjì ó máa ń tọ́ka sí pé ẹni ó ní ímọ́nì nínú wípé ọlọ́wọ́n ọba alaghafaru ni alaghafuru ni atawabu ni lọ́lọ́wọ́n ọba àdékẹ́ọ́lá ọba tí máa ń gba túbọ̀ ọba tí máa ń foríjì ni ni torí kó ń tọrọ àforíjì ilé àmà tọ́ka sí ń pe irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ẹni tó ní ìmánì ni. bákan náà nínú àǹfààní tá a máa rí rọ́fọ̀rọ̀lì balaya ani nas ẹ̀ṣẹ̀ ó máa ń fa kí àdánwò oríṣiríṣi kó ṣẹlẹ̀ sí ni sábàbí sì ni ìmá tọrọ àforíjì a máa jẹ́ pé kọ́nà ọba àlekè ọlá kó gbé àwọn àdánwò àwọn àjàkálẹ̀ àrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́nà ọba kó gbé kúrò fún ni. béèyàn bá ọlọ́ọ̀bà àdékè ọlá máa mú kúrò nínú hadith kan lọ́dọ̀ àwọn àfáà kan ẹnu kun hadith yìí a rí lọ́dọ̀ àwọn àfáà kan tán ní kò sí láìsí mẹ́ wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man lazima al-istighfar ẹnikẹ́ni tó bá máa ń dún nímọ̀ ìmọ̀ tọrọ àforíjì ja'ala Allahu lahu min kulli dhiqin makhraja min kulli hammi faraja ẹni tí ń bá máa ń dún nímọ̀ ìmọ̀ tọrọ àforíjì níbi gbogbo ìbànújẹ́ ọ̀nà ọba ọlá bá ṣèdùnú fún wa min kulli dhiqin makhraja níbi gbogbo ilé kókó ọlọ́run bá ní kí ọlá máa ṣọ̀nà àbáyọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu àǹfààní tẹ́ bá wo ọlọ́run bá sọ nípa ànábì wa Yunus alayhi salam ọlọ́run ní falawla annahu kana minal musabbihin ọlọ́run ní ká ní Yunus kò jẹ́ tó ń ṣàfọ̀mọ́ fọlọ́run ni kí làfọ̀mọ́ tó ṣe la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin kò fẹ́ tó yẹ ká jọ́sìn fún àyàfi ìwọ ọlọ́wọ́n ọba mímọ́ ni fún ìwọ ọlọ́wọ́n ọba alábòsí ni ni ó tọrọ àforíjì ọlọ́wọ́n á ní ká ní òṣè báyìí tàfi ìràyà omi ìwà àpò kò bá máa bẹ nínú ẹja ìlọgbére ni títí dọjọ́ gbèndé àlùkìyàmọ̀ ọlọ́wọ́n ò ní jí ó kú kò a máa gbénu ẹja lọ pẹ̀lú nira nínú òkùnkùn àti nínú nira ṣùgbọ́n torí kó kọ́lọ́ọ̀bá kó má ṣe ẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀rí bákan náà ìmá tọrọ àforíjì á máa jẹ́ sábàbí kí ọkàn mọ́ ìmá tọrọ àforíjì á máa jẹ́ sábàbí kí ọlọ́ọ̀bá àlékí ọlá kó mú ìbànújẹ́ lọ fún ni kọ́lọ́ọ̀bá kó má ṣe mú ìbànújẹ́ nìkọ̀ọ̀kan wa lọ ìmá tọrọ àforíjì sábàbù linajati minan nar á máa jẹ́ sábàbí kéèyàn là kúrò níbi iná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ nígbà tí ìyàwó Aisha ó bi ànábì ó ní ibnu jada'ad kana fil jahiliya yasilu rahim wa yat'imu almiskin ibnu judaani ó jẹ́ tí máa ń ṣe dáadáa sáwọn èèyàn ó máa ń so ẹbí pọ̀ ó sì máa ń fún àwọn aláìní lóúnjẹ fàálìzá kana fi'uhu ìyá wa ń ṣàtọ wípé ṣé ó máa ṣe láǹfààní tó bá dọjọ́ gbèdé àlìkí àwọn ẹni yóò ti gbọ́ náà bá gbọ́ ó kàn ṣe dáadáa ni ànábì ni la yanfa'uhu innahu lam yaqul yawma rabbi ighfir li khati'ati yawma ddin ó nítorí pé ń gbọ̀ wà ní ayé kò sọ ọ́ rí ìgbésí ayé ẹ̀ pé rọ́bì fìrìlì ìwọ náà bá mi forí jì mí ọtí àti àwọn àṣìṣe mi yá ọmọ dín lọ́jọ́ gbèǹde torí pé kò tọrọ àforíjì rí wájú ọlọ́run ẹni tí bá ń tọrọ àforíjì lẹ́ni tó gbàgbọ́ látara bẹ́ẹ̀ iṣẹ́ olóore tó ṣe kò ní ṣe láǹfààní ká ló bá ń tọrọ àforíjì ni kò bá là kúrò níbi iná kọ́nà ọba kó má ṣe là wá bákan náà òun náà ni pé a máa jẹ́ sábàbí wípé ká wo àlùjọ náà ọlọ́run ọba àlekè kọ́nà ọba kó má ṣe ṣe wá lọ́mọ àlùjánnà bákan náà ni wípé a máa jẹ́ sábàbí rífàtú dárọ̀jà fil jannati a máa jẹ́ sábàbí kọ́nà ọba kó gbé wa ga nípò nínú àlùjánnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi abu huraira nígbẹ̀yìn hadithi yẹn ó ní inna rajula laturfa'u darajatuhu fil jannati ó lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wá wá gbéga nípò nínú àlùjánnà fayaqulu anna hadha àwa máa sọ pé wọn náà ah, ibo lélẹ̀ ti wá ibo làgbéga ti wá kí mo ṣe tó di sáàbù kọ́nà ọba gbé mi ga báyìí fáyọ kọ́ lè di sèkfàárì wàhálà di kàlákì ohun tó fa tó fi rágbéga òun náà ní pé ńgbà tó kú ilé ayé àwọn ọmọ rẹ máa ń tọrọ pé wọn náà ọba rọ́bì fèrèlè wàlìwàlì dáyà wàlì máa ń dákọ̀ lábẹ́ ìtì ọlọ́run bá bá ń foríjì òbí mi bá ń foríjì òbí mi ẹ̀rọ gọ̀rọ̀ ọmọlé níjọ́ mọ́ wọn máa ń tọrọ àforíjì fáwọn òbí wọn ọjọ́ kẹta òkú lọ́fẹ́ ṣe tó kú bá ti kú ìmá ṣòkúta ń ṣe ìsìn ní ọjọ́ kẹta ọjọ́ keje àti forty days àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa ń ṣe sábà bí ìyàwó kù ni gẹ́gẹ́ bá lórí sọ̀rọ̀ màánù ọ̀sán láti sọ. ó kúkú ká máa sun rárá lé lórí ó máa ń ṣe sábà bí ìyá ni ọ̀gọ̀rọ̀ ọmọlẹ̀ Yorùbá à nífẹ̀ẹ́ àwọn òbí wa rárá ṣùgbọ́n àwọn àfà wọ́n tàn wá jẹ àwọn àfà tó sì máa tàn wá jẹ làwa náà máa ń torí kí ni àríyàn kan àwọn bàbá wa ni wọ́n gbé machine dé street wa ń bí jọ òní wọ́n sì ní àwọn máa ń kírun mọ́ṣáláṣí olúwaṣe ìgbò níṣẹ́ ọmọ olúwaṣe ìgbà ibi táwọn ti ń kírun ni ó ní bàbá bóun ló ṣe jẹ́ à ìmọ́ṣáláṣí yẹn ò dá ìgbà wo wọ́n ní kí lọ́ọ́ ṣe à àwọn tó jẹ́ pé wọ́n máa farúgùn bí kíní wọ́n farúgùn tó bá dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ ń tèèyàn máa fẹ́ rí iwájú ọlọ́ọ̀ba nìyẹn lẹ́yìn náà àwọn tó máa ní kọ́mọ́ má dọ̀bálẹ̀ fún yẹ torí pé ọmọ ní kọ́mọ́ má dọ̀bálẹ̀ fún yẹ o sì wádìí pé kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ọlọ́run ní lásàs jùlọ lè shams wà lálẹ́ kọ́mọ̀r ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fóòrùn àtòṣùpá bàbá àtìyá yẹn ṣọ́ lágbára tó òrùn ni ṣọ́ lágbára tó ṣùpá ni ṣé wọ́n tóbi tó òrùn ni ẹ mọjọ́ tí sọ́mọ ti wà ní ẹ mọjọ́ tó òrùn ti wà ni èèyàn ní bẹ́ẹ̀ náà títí títí kó wá sọ pé wọn náà bá jẹ́ kí bàbá mi lo two hundred years láyé ṣẹlẹ̀ pépè nìyẹn èèyàn ní bẹ́ẹ̀ náà títí pé wọn náà bá jọ ìyá mi jẹ́ ó lo four hundred years láyé torí tó ń sọ ni pé kí wọ́n fojú sunkún gbogbo yín torí tó ń bá lo four hundred years ṣé wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ẹ wá wọjọ́ tó òrò ti wà bó ṣe wá tóbi tó yẹn ọlọ́run là gbọ́dọ̀ bàbá rẹ̀ débi pàwọn máa forí kanlẹ̀ fún un. ihe wá ní àwọn àfà dáadáa ìwá lé àwọn èèyàn jìnnà sí wọn àfà tó máa tàn wá jẹ la máa ń nífẹ̀ẹ́ sí ah, àwọn àfà yẹn máa ń dáyàn lóhùn wọ́n máa ń di tíra fún yàn ìsìkfàrù là ń sọ̀rọ̀ ẹ̀ látàárọ̀ yìí kí ló ń wá fi ìsìkfàrù gbà lọ́dọ̀ náà gbogbo yìí wá sọ o máa astagfirula astagfirula astagfirula òun wówó lọ́dọ̀ náà hasan alibasori lẹ́ńtọ́ kó lọ ṣe ẹni tó wọ́n ọmọ kó ṣe kí ni astagfirullah ẹni tó fẹ́ kí àrífi kípọ̀ gbogbo tá a bá wá kó tọrọ astagfirullah ṣùgbọ́n fà tó máa di tíra fún ẹ pé a ah, a máa pẹran ẹ̀tàn jẹláyé ń fẹ́ sòkòlò fi wá ṣe kò ń gẹ dáadáa tó bá dọjọ́ keje àbọ́jọ́ kẹjọ lẹ́fẹ́ ṣe wọ́n á ní ẹ pẹran àwọn àfáà náà fẹ́ jàmọ́là wọ́n á sì gbowó lọ́wọ́ yìí ẹ̀tàn làwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn máa ń fẹ́ ṣe rí gbogbo àwọn ìjókòó yìí àdáadáa lẹ́nu ọlọ́run sì máa bi òkú léèrè nípẹ̀ ànábì sallallahu alaihi wasallam nù hadith ìyàwó àyíṣà ó ní gbogbo ẹnikẹ́ni tọ́nà bá ti pè ó yà wá rojú ẹnu ẹ ọ̀run ziva ó máa jẹyà kọ́nà máa jẹ àjẹyà níwájú ọlọ́wọ́n ọba ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra àwọn tí máa ń ṣàǹfààní fòkú nìyẹn lè ṣèfárí lè ṣèfárí wàhálàdì kàlák àforíjì ọmọ tá a máa kọ́ lẹ́kọ̀ọ́ pé ìwọ ọmọ mi ti ń bá kú ẹ gbọ́dọ̀ gbé páànù kalẹ̀ pẹ́fẹ́ dáná kódà ẹ gbọ́dọ̀ dí àkàrà bèlè tàbí pé fẹ́ ṣe àmàlà kí ni mo fẹ́ lọ́dọ̀ yìí gbogbo gbàtẹ́ bá ti kírun tó ẹ tọrọ àforíjì ẹ jẹ́ aṣọjọ́ kẹsà tọrọ àforíjì fókù ọlọ́wọ̀n ò ní gbogbo àwọn ọjọ́ keje rẹ ọjọ́ kẹta tá a máa ń ṣe yẹn sọ ó ní fàhúwà rọ́dù ọlọ́run bá máa reject ẹ̀ so gbogbo àdúrà ọjọ́ kẹta tá à ń ṣe fókù ọlọ́run ò ní gbà tọjọ́ kejì ọlọ́run ò ní gbà gbogbo ẹnu mo fi sọ látara ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tọ́nà máa gbà tó jójú ṣe gbogbo gbà tá a bá ń kírun tán tá a bá ti ń tọrọ àforíjì fáwọn òbí wa gbogbo gbà tá a bá ti ń rántí wọn ká máa tọrọ àforíjì fún wọn tá a bá rí dáadáa kan a nǹkan kan tó yọ ọ́ lẹ̀ mọ́ṣáláṣí ara jẹ́ sí mọ́ṣáláṣí pẹ̀lú àníyàn pé wọ́n lọ́n jẹ́ kí ládẹ̀ kó máa lọ bókú ọrùn gbogbo àwọn nǹkan tó ṣàǹfààní nìyẹn orí ẹ̀ tẹ́bi ń pa tára ni ó fún lówó kó fi jẹun ìwọ náà ọba jẹ́ kí ládẹ̀ máa lọ bókú ọrùn àwọn nǹkan tó máa ṣàǹfààní fókú ọrùn nìyẹn ṣùgbọ́n wá dọjọ́ kẹta ọjọ́ keje àwọn àfa fẹ́ jẹun oníkálukú náà fẹ́ jẹun kí sanwó lé bá ti bẹ̀rẹ̀ tá sanwó lé gidi fáwọn àfa àwọn àfọ tó fi mọ́de èkó mọ́ dandan ni ká pe àfa ńjọ́ kejì tá a bá ń ṣèkó mọ́ tó bá ti dáná àwọn èèyàn lè wá jẹun kó ní kálukú jẹun kọ́ máa lọ bó bá jáwọn ará ilé yín nìkan náà nìkan jẹ́ kó ní kálukú dìde fi pa súnà ọmọ nìyẹn àǹfààní káwọn àfa wa ni kọ́kọ́ ṣe wá sí ṣùgbọ́n àwọn àfọ ṣe wá sí mọ́lẹ́ ni owó àdúrà kọ́mọ má gbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun táwọn àfa wa gbà nìyẹn kọ́lọ́n kó tún wa ṣe so gbogbo wa náà láti bàjẹ́ àwọn àfa bàjẹ́ àwọn ọmọlẹ́yìn náà wọn náà bàjẹ́ tàbá wa ń fàtúnṣe káwọn ọmọlẹ́yìn ká ṣojú ṣe títí wa ká ṣe dáadáa sáwọn àfa ká fún wọn ṣáájú kan tó béèrè torí tẹ́ ẹ̀ bá ti fún wọn tí wọ́n bá fẹ́ gba ìpani o ẹni pé tó bá di ọjọ́ kó wọn tó bá pàdé yàn níjẹ́ lọ bàbá ọlọ́mọ ó yá wá dúró ń bì ẹni tí ò gan wá tún dójú tì í kọ́nà ọba kó má yẹ̀yẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà kó foríjì wa èyí tó kẹ́yìn ẹni pé gbogbo ẹ tó bá máa ń tọrọ àforíjì Ọlọba máa ṣe àránṣe fún lórí àwọn ọ̀tá Ọlọni Waka wa ká ayé mi nàrí yìí mélòó àwọn ànábì ti lọ bí yóò ní. wọ́n ní àwọn tán tán jọjà sójú ọ̀nà fáwọn wàhálù lima fi sabilillah ọlọ́run ní gbogbo àdánwò ìlera tó kàn wọ́n lójú ọ̀nà ọlọ́run wọn ọ̀ṣọ́lẹ́ látàrẹ̀ wà mọ̀ dọ́rùfù wọn ọ̀ṣọ́lẹ́ wà mọ̀ sàkánú wọn ọ̀fàsẹ́yìn wallahu yuhibbu sabirin ọlọ́run lòun ní fi àwọn oníṣòro wà mọ̀ kánà qawluhu ọlọ́run ní ẹ̀rá àwọn èèyàn yìí tí wọ́n bá wà ní ìnira ní ojú ọ̀nà ọlọ́run ọba kò sí tó máa ń sọ wípé ilà àǹkọ́ọ̀lù ṣèbí iṣẹ́ ọlọ́run náà là ń ṣe ọlọ́run sì wá fi wálé àwọn eléyìí ò sọ bẹ́ẹ̀ àwọn ẹni rẹ̀ kí ló máa ń sọ rọ́bànà fìrìlánà àdùnnúbànà ìwọ náà bá foríjì wa àránṣe tá a rí ó ṣeé ṣe kó jẹ́ látara ẹ̀ṣẹ̀ wa wàìsírọ́fànà ẹ̀ṣẹ̀ wa àṣejù wa àìṣètò wa wàtàbìtà kòdáàmánà ìwọ náà bá fẹsẹ̀ wa múlẹ̀ wà ń súrù náà àlẹ́ kọ́mìnì káfírin ràn wá lọ́wọ́ lórí ọlọ́run bá ṣe dáadáa lé ayé fún wọn wa husna thawabil akhirah ọlọ́run tún ṣe tọ̀run fún wọn wọn lọ wallahu ní muhsinin ọlọ́run fi àwọn tí wọ́n bá máa ń ṣe dáadáa nínú dáadáa tó ṣe òun náà ní istighfar kọ́nà ọba kó ṣe àforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa وأقول قولي هذا استغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is the benefit of saying Astaghfirullah. We have mentioned in the previous uh, khutbah the benefit, uh, the evil of sin, especially in the last khutbah. And we mentioned what are the evils of sin upon the individuals and the general public, general people, upon the society, what are the evils? And part of what we have mentioned is expiation of sins. What are those things that when we do, Allah is going to erase our sins? And part of what was mentioned was seeking the eh, forgiveness, of Allah subhanahu wa ta'ala. In the sermon we mentioned that the best form of seeking istighfar is to say what the Prophet sallallahu alaihi wasallam titled to be the master of seeking istighfar. When he said, uh, Sayyidul Istighfar, an yaqula al-abd the best form of seeking forgiveness is to say Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abiduk to the end of that uh, supplication part of what we have mentioned is that the best time to seek for the forgiveness of Allah is during the later part of the night as the Prophet sallallahu alaihi wasallam said that when it is the third part of the night Allah subhanahu wa ta'ala will descend to the lowest heaven and say him man yad'uni fajibuhu who is calling upon me that I answer him, who is seeking my forgiveness that I forgive him. And Allah subhanahu wa ta'ala described the believers that وَبِالْأَسْحَارِهِمْ يَسْتَغْفِرُونَ that in the later part of the night, they usually seek the forgiveness of Allah subhanahu wa ta'ala. In the sermon, we have mentioned about thirteen benefits of seeking the forgiveness of Allah subhanahu wa ta'ala. First thing we mention is that when you seek the forgiveness of Allah, Allah is going to forgive you your sins. That is why we said, La sagirata ma'al israr. There is no small sin. Once you persist on sinning, when you continue to commit a sin, it will not be seen to be small. Wala kabirata ma'al istighfar. And when you seek the forgiveness of Allah, no sin is big before Allah subhanahu wa ta'ala. As long as you seek for the forgiveness of Allah, and Allah promised to forgive. Wa inni la Allah said, Verily, I will forgive Limantaba. For whoever seek the, for my forgiveness, I'm going to forgive them. We pray to Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings. Part of it is that Inzalul Matar was Ziyadatul Quwwa. When you seek for the forgiveness of Allah, Allah is going to increase your power. Allah will increase your, your strength and give you abundant rain. So when there is scarcity of rain, we seek for the forgiveness of Allah subhanahu wa ta'ala. Ijabatu du'a. Part of the benefit of seeking for the forgiveness of Allah is that Allah subhanahu wa ta'ala we accept our supplication, we accept our prayer. That is why it is one of the etiquette of dua. When you want to pray to Allah, you want to seek for Allah's help. The first thing you start with is to praise Allah subhanahu wa ta'ala. And then you follow it with istighfar. You say much of istighfar. Because when Allah forgive you, Allah is going to accept your prayer. Part of the benefit of seeking istighfar arahmatu rahmatu It will make you to see the mercy of Allah and to see the love of Allah subhanahu wa ta'ala. As Allah mentioned in the statement of Prophet Shu'aib, when he says, seek for the forgiveness of your Lord and return unto him, innahu, inna rabbi rahimun wadud. Because Allah subhanahu wa ta'ala is the lover and the merciful. Part of it is that Seeking forgiveness is one of the provisions for the callers to the path of Allah. When you are calling people to the path of Allah, it is expected that you are the best of people. As Allah said about the Prophet sallallahu alaihi wasallam, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ The best example to follow is in the Prophet sallallahu alaihi wasallam. Because the Prophet is our model and every model should be what? Should be a good example for the followers. So as a da'iyah, as a caller to the path of Allah, and every Muslim should be a caller. The Prophet sallallahu alaihi wasallam said, "Balighu anni walau aya." Inform people about me, even if it is a verse that you understand from my statement, you take it to other people. Part of the benefit is that jalibu ni'am wa dafa'in niqam. When you seek the forgiveness of Allah, it will attract goodness to you and repel evil from you. Allah is going to take away every form of evil from you and it will also save you from the punishment of Allahu." subhanahu wa ta'ala as Allah said wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim Allah will not punish them as long as you remain among them the prophet sallallahu alaihi wasallam mentioned in a hadith when he read this verse that Allah will not punish them as long as you remain with them as long as the prophet sallallahu alaihi wasallam was with people Allah will not punish them when we look at the history of mankind you see that whenever people sin Allah is going to destroy them Allah destroyed the people of Noah with water when they committed sin. Allah destroyed Fir'aun with water when he sinned. Likewise, some other prophets, Allah destroyed their people by virtue of their sin. So Allah subhanahu wa ta'ala promised that he will not destroy the followers of Prophet Muhammad sallallahu alaihi wasallam as long as the prophet remain among them. وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ and Allah will not punish them as long as they seek the forgiveness of Allah. And the Prophet ﷺ said that even though I'm not with you, as long as you seek for the forgiveness of Allah, till the day of judgment, Allah will not punish you. So we pray to Almighty Allah to, to accept what we have said. In the last and the last that we are going to mention, Taysirul Umur. When you seek for forgiveness, Allah is going to make your affairs to be very easy. I will mention the example of Sheikhul Islam Ibn Taymiyyah that whenever he found something difficult, he used to seek the forgiveness of Allah. And the Prophet sallallahu alaihi wasallam said, "Man lazim al-istighfar." Whoever always say astaghfirullah, ja'ala Allahu min kulli hammin faraja. Allah will make everything that is difficult easy for him. So we pray to Allah to make it easy for us. And the last one to mention is دخول الجنة وعدم دخول النار Allah is going to make you to enter paradise and prevent you from hellfire وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله